àwọn gbajúgbajà òṣèré tíátà alẹ́ wa ni tí wọ́n jẹ́ tọkọ-tìyàwó ìyún afeez ọwọ́ abiodun àti mide martins wọ́n mà ti tọrọ àforíjì lọ́wọ́ gbajúgbajà òṣèré tíátà ẹgbẹ́ wọn wùmí toríọlá lórí ìṣẹ̀lẹ̀ kan tí wọ́n ló ṣẹlẹ̀ nínú fíìmù wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe tí wọ́n pe àkọlé ní ìjà èyí tí wùmí toríọlá tó kópa níbẹ̀ tẹlifíṣàn yorùbá tó tó gbọ́ pé nǹkan tó ní ṣe pẹ̀lú irun ìyẹn wig àti ìtẹ́wọ̀n àwọn eléré tíátà ń pè ní prop tí Wùmí Toríọlá tó lò èyí tí àṣìṣe wà ń bẹ́ẹ̀ tó sì ti di ti àwọn èèyàn ń sọ̀rọ̀ sí lórí ẹ̀rọ ayélujára inú Hafiz Ọwọ́ àti ìyàwó ẹ̀ Martins inú wọn sọ̀rọ̀ lé lórí o nígbà tí àwọn èèyàn ń sọ̀rọ̀ sí Wùmí Toríọlá wípé pẹ̀lú bó ṣe ti pẹ́ nídìí iṣẹ́ tíátà tó káwọn ohun tó lò láti fi kópa nínú fíìmù náà ṣùgbọ́n o Hafiz Ọwọ́ àti Mide Martins ti ṣe fídíò síta láti bẹ gbogbo àwọn èèyàn láti tọrọ àforíjì láti jẹ́ kó di mímọ̀ pé Wùmí Toríọlá nǹkan ló lo kínní náà bí kò ṣe páwọn làwọn pèsè ẹ̀ fún ó ní àṣìṣe náà ọwọ́ àwọn ló mà ti wà àti wípé kì í ṣètò ìròyìn nítorí ọlá ló yẹ káwọn èèyàn máa bú àwọn ni ó yẹ káwọn máa bú bẹ́ẹ̀ ló ní bẹ́ẹ̀ làwọn méjèèjì ni kì í tún ṣe páwọn ìlàwọn jẹ̀bi náà wọn ni ẹni tó jẹ́ olóòtú àgbà fíìmù náà yan chief editor ni ló ṣe àṣìṣe náà tí wọ́n sì ní àwọn tọrọ àforíjì kí gbogbo èèyàn kí wọ́n jọ̀wọ́ kí wọ́n foríjì àwọn lórí àṣìṣe tó wà nínú fíìmù táwọn ṣẹ̀ṣẹ̀ ṣe náà ìyẹn fíìmù ìjà.